lẹ́yìn tí a dá ọpẹ́ fún ọlọ́pàá ọba tí ó ṣe wá ní mùsùlùmí àtúnwájẹ́ ìrìnjẹ́ ọlọ́run ọba tún wá sórí eré pé oṣù Ramadan kó bá wa láyé àfilẹ́ iná tó fẹ́ fún ọlọ́run àwa dájọ́ síwájú ọlọ́run bí tó bá dirú ọjọ́ ìní a máa pàdé ní àyè ibi tá a wà yìí tí a ń pè ní alfawu central mosque masjidu alfawu jaabe ọlọ́run wá sí ẹlọ́run pé mi àti iná àtùwá pàdé bí abẹ́lúwa wa à ń dúpẹ́ fún báyìí ọlọ́mọdé àgbà lọ́pẹ́ lọ́wọ́ wa. àwa ṣe àtàlámù fanáwá muhammad sallallahu alayhi wa sallam al-mabu'uth rahmatan lil alamin anábì tó lù wá gbé dìde pé kó lè máa jẹ́ ìkẹ́ àti àlọ́kù gbogbo àbáláyé kátàlá tó náà máa bá àwọn aráalé anábì àti àwọn sàhábà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà anábì wa Muhammad sallallahu alaihi wasallam títí jíjọ́ gbé dé àlùkìyàwó. lẹ́yìn náà a kíra wa ní ìjókòó yìí ó gbé ní kí mi lájọ́ ọ̀dọ́ àwọn lẹ́kítọ́rà wa a ní al'aimanu fal'aimanu wàlàukàlà abubakar fi shimal ẹ̀rìkọ́rùn wá kẹta lè kú dirẹ́kì alọ́sùn náà ló yẹ ká ti mọ́ pé anábì sọ bẹ́ẹ̀ jọ náà ni abubakar ò bá àti ẹ̀mọ́ bẹ lọ́wọ́ òsì ẹni tí ń bẹ lọ́wọ́ ọ̀tún náà a ti pè ìdénà mo ti kọ́kọ́ kí àwọn lẹ́kítọ́rà wa al-ustaz abul khair rọ̀ṣán sọlárì pé eléyìí yóò jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kejì àbí kẹta láti máa pàdé níjókòó àǹbáyìísọ̀rọ̀ ọlọ́wọ́ bàbá yìí ọlọ́mọdé àbáwá táwọn lẹ́sọ̀ lóore inú wọn báyìí gbà ní ìwọ́n wò pé inú eléyìí ó sọ ẹjọ́ sọ ẹjọ́ sọ tán káwá dín lọ́wọ́ gbẹ̀yìn àwọn gbogbo òjòkó dájú wọn pàdé kódà wọn ti dé dájú ká tó débẹ̀ ọlọ́mọdé àbáwá táwọn lẹ́sọ̀ lóore jẹ́sà fún ọmọ wọ́n á bí tiwọn náà sí àwọn ṣéèkù wa tí wọ́n ti jòkó sí ẹgbẹ́ wọn lápá ọ̀nà àti àwọn àlùfáà wa tí wọ́n jẹ́ mc táǹbẹ̀ lọ́wọ́ àforíjì fún wọn kọ́lọ̀ kò foríjì wọn torí pé nígbà tí wọ́n bá dárúkọ wá gbà mí èmi ó débi lójú pé nǹkan fi ń tẹ lọ́wọ́ bá ń bẹ̀ pọ̀ orí gbogbo òròyìn tá a tó òun náà ni wọ́n mọ̀ sọ nígbà tá ń dárúkọ tọ́pìkì wa ní ẹni tó tó ṣàlàyé rẹ̀ náà ni gbogbo àti ẹni wá parí iná ìbòbá tàbí arúgbìnà yà sàǹtìrù ọlọ́mọdá gbàánú wa ọlọ́mọdá tàlékún màkàlùkù wa látò ákèrè ìlà ọmọ bí máa yẹ kúrò wàhùkẹ́ lè máa láyà àdáwọn wàjà àlùmí xeyọrọ mi máa yẹ dùnú. lẹ́yìn náà mo kí àwọn ìmáàmù wa tí wọ́n kó wa jọ sáàyè yìí ní mọ́tálásí central north àbáwọn tó tọ́ lọ́dọ̀ ọlọ́run ààyè tá a wà yìí àánú ọlọ́run ní o àmọ́ àìdákẹ́ tí wọ́n náà fún un àánú ọlọ́run ní tó dájú àbí àánú ọlọ́run fẹ́dẹ̀ wọn àánú ọlọ́run àmọ́ àìdákẹ́ tí wọ́n náà lọ́nà wọn bá lò ní sábàbí ìgbà kó wá gbẹ̀yìn ààyè yóò tí ì rí báyìí kóra ìrọ̀pọ̀ tí ì ti dẹ́kìnì ń dọ́nà lọ́wọ́ ń bẹ níbi a àbọ̀yìn tó blọ́ọ̀tù lọ́wọ́ mo wá délé mi mo rí lọ́ọ̀kan mo ní àwọn àfààfà àwọn ọlọ́mọdé àbáwá pàlùbáríkà gbogbo àwọn ọlọ́wọ́n bá ní kán lọ́wọ́ lórí ọ̀rọ̀ mọ́tálásí yìí ọlọ́mọdé àbáwá kankan fún wọn lẹ́sùn lóore lórí níta bùkátà sílá yìí kò ní orí ta wa àwa dúró wa wá ààyè yìí wá lóore ọlọ́mọdé àbáwá ṣe ni mímbàrún ní màná àbẹ̀rẹ̀ sọ́nà láti rí jẹ́ mímbàrún ní màná àbẹ̀rẹ̀ bídà àtúwọ̀n kúrò pàtàkì ọ̀dọ́ pé wọ́n fún iṣẹ́ láti fò àtúnfìyàn mo wá fi tí wọ́n náà kí gbogbo àwọn ẹ̀ níbi ló pè ní mo dárúkọ wa mọ́lẹ́yọ kọ̀ọ̀kan torí tí àdírẹ́sì bá ti pọ̀ nígbà mí èèyàn ní tètè níbi tí ń lọ àtàrà bẹ́ẹ̀ mo wá kí gbogbo àwọn bàbá wa àti àwọn ìyá wa àgbàlagbà tí wọ́n jẹ́ kálẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá pátá ọlọ́mọdé àtàlẹ́kùn dáadáa gbogbo wa. àdáwò Muhammad sallallahu alaihi àdéhùn náà ọlọ́gbọ́sá àti sẹ́rí àti irun annabi ni mọ̀tíkámà akọrùmọ̀ fi ibẹ́ ìtẹ̀lẹ̀ ìgbòyò òtìlá yẹtùlúnà kitab Allah wáyà tàdá rọ́súnà gbogbo èèyàn ó láwọn èèyàn kò ní máa kóra wọn jọ sínú mọ́tálásí kan náà àwọn mọ́tálásí ọlọ́run àwa òfin gbà kan kójọ kí wọn anáwó Muhammad sallallahu alaihi wasallam ó láwọn tó bá ń tẹ́wọ́ ilé ìwò ìtẹ́ ọlọ́wọ́ fún wa sọ̀kalẹ̀ sí wọn láàánú àánú ọlọ́wọ́ fún wa kò wọ́n dàrú àánú ọlọ́wọ́ ọlọ́mọdé àti kárí wa wò oríire irú jù kó báyìí ọlọ́mọdé àti